bàbá mi ọkọ mi olúwa mi mo lẹ́yìn lẹ ṣe yìí o mo ti jí lówùúrọ̀ ẹni mo gbápá mi ó ṣe é gbé mebẹ́yìn lẹ ṣe yìí o mo ní mo gbẹ́sẹ̀ mi ó ṣe é gbé mo bẹ́yìn lẹ ṣe yìí o ayérayé nínú ayérayé mo ní mo lanu mo lè fọhùn mebẹ́yìn lẹ ṣe yìí o mo ní mo bomi mo lè mú mi mo bẹ́yìn lẹ ṣe yìí o ẹ̀yin lẹ ṣe yìí o kábíyá ò mọ̀mọ́ sí afẹ́fẹ́ tí mo ń fẹ́ sí mú mo lẹ́yìn lẹ ṣe yìí o wọ́n ní bọ́lá ń bá ń gbowó afẹ́fẹ́ ta ló lè rí san mo lẹ́yìn lẹ ṣe yìí o wọn lẹ́bọ̀ ajírú wọn olóògùn àjíṣà ìwọ nìkan ni mo gbójúlé olóore ọ̀fẹ́ tó pọ̀ jaburata mo lẹ́yìn lẹ ṣe yóò ṣáà tọ́jú wa lọ a ó mọ yàn ni lójoojúmọ́ kábíyèsí ẹ̀yin lẹ ṣe léyìí ẹ̀yin nìkan lẹ ṣe léyìí ẹ̀yin nìkan lẹ lè ṣe béèyàn bá pé òun ò bá mi ṣe hmm. ah. <laughs> onítọ̀hún ń tanra rẹ̀ jẹ ni ẹ̀yin lẹ lè ṣe é ẹ̀yin lò wí bẹ́ẹ̀ tí tún ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn máa ń pé màá ṣe é <laughs> ó mọ wò ó lọ ni ó pò ti lọ sọ pé ó ti lọ <laughs> wọ́n pé màá ṣe é wọn ò sì ní ṣe nǹkan kan ó tún máa béèrè ẹjọ́ ń tẹ́lẹ̀ máa ṣe fún mi kọ́ ẹjọ́ ń kọ́ tẹ́lẹ̀ máa ṣe ah, ẹ má bínú gbẹ́gun ẹni bá pòun ó jò bí ò bá sì tún jó mọ́ wọn pé kò sí baba ńlá kó ẹni tí ó mú àwọn sí ṣùgbọ́n bẹ́yìn bá ti sọ wípé ẹ máa ṣe ó di dandan ẹ máa ṣe náà ni ẹ̀yin lẹ lè ṣe èèyàn ò lè ṣe fún wa ká sùn ká jí ẹ̀yin lẹ lè ṣe ká gbápá kó ṣeé gbé ẹ̀yin lẹ lè ṣe ká gbèsè kó ṣeé rìn ẹ̀yin lẹ lè ṣe ká tún mi gbogbo ara wa jìgìjìgì báyìí ẹ̀yin lẹ lè ṣe òun ló jẹ́ káwa máa fi ọpẹ́ ká máa fi yìn ká máa fi ògo fún yín lórí ètò ìjíròrò òwúrọ̀ lóòrè ní adá ọpẹ́ adá ìyìn padà fún yín mo wá fẹ́lẹ́ náà kí yín kó àmójúbà àpọ̀tù ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television Yorùbá ti yín ẹ tí wọ́n gbé ní àwọn àyájọ́ ọjọ́ ta wà yẹ ìfẹ́ máa ń ṣe kí ni ìfẹ́ máa ń ṣàn náà ni <laughs> ìfẹ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣàn ní orí ètò yóò tún ṣàn dénú ilé tiwa orúkọ tèmi ò tí ì yípadà ọlọ́run ọbàjọ́ ni mo jẹ́ aya Olúwaṣeunlá fún mi aláṣàkẹ́tì yín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí èmi nìkan kọ́ ni mo ru gèlè dé lẹ́ni èmi àti èjì mi la jọ dé. àjọ <laughs> ah, gèlè níyàtọ̀. gèlè ara ní ṣó tiẹ̀ rí gèlè tiẹ̀ yìí má ti jẹ̀ ń bẹ̀ ó rí i pé ó ní bó ṣe jẹ́. àràgà ni mo kàn ní kí n jọ ẹ́ àràgà ni <laughs> mo ní kí n jọ ẹ́ ni kí n fojú jọ ẹ́ ẹ wọ́n pa àjọra ó wọ́n pa àwọn èèyàn kan ti sọ pa àjọra. wọ́n ní nǹkan tó bá ṣe kinní kan náà ni wọ́n fi àwọn wọ́n ròyìn gbogbo bá ṣe fi ẹ bá ṣe fi jọra àwọn nǹkan tá a fi jọra tá a fi jọra bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ sọ pé. Mm. <laughs> ẹ̀yin èèyàn wa tún ti dé sí yín lọ́rùn láàárọ̀ yìí bá ṣe dé sọ́dọ̀ ọwọ́ ọlọ́run náà la dé sọ́wọ́ yín tí ọlá bá ti ń fi ohun ẹ̀ tó bá ti fi ń kí bàbá yẹn ṣe lórí mi máa ń wú inú mi á sì máa dùn nítorí pé àwọn ohun yẹn kò ṣeé ṣe ohun èèyàn lóhun ọlọ́run kò ṣeé ṣe kéèyàn máa gbọ́ kínú ẹ̀ máa dùn kínú ọlọ́run máa dùn ah, nígbà tó máa sọ títí títí ọ̀nà ọlọ́run ló lè ṣe é mm. bẹ́ẹ̀ ni ọlọ́run náà ló lè ṣe olórí àgbẹ̀ ẹ̀gbẹ́ tán àgbẹ̀ ẹ̀gbẹ́ tán oore mm. àánú hmm. ìbùkún hmm. àlàáfíà hmm. ìbùkún jàǹtìrẹrẹ ọ̀dọ̀ ọlọ́run ló wà àdúrà tiwa nílé iṣẹ́ tiwa nílé iṣẹ́ Kaftan television yorùbá mm. àti lórí ètò ìjíròrò òwúrọ̀ ni pé àgbẹ̀ ìgbẹ́tán àgbẹ̀ ìgbẹ́tán àánú àánú rẹ̀ àti oore rẹ̀ mm. àti àlàáfíà ẹ̀ kò ní fi wá sílẹ̀ kò ní fẹ̀yìn olólùfẹ́ wa náà sílẹ̀ láṣẹ Èdùmàrè ẹ wá káàbọ̀ sórí ètò náà akọ́tún ètò special edition nílé ìjíròrò òwúrọ̀ pẹ̀lú ọlá àti ayọ̀ ń gbénú ẹ mú kàlẹ̀kẹ̀ fẹ̀yìntì torí pé kí ni a tún máa jọ àjò ọ̀rọ̀ ìfẹ́ eh, ní sáà tá a wà yìí dọ́gba di ìgbà tí elédùà bá ní ká tó pẹnu wa mọ́ lórí ẹ̀ láṣẹ ìdùmarè ẹmú hmm. towó ẹmú tọmọ ẹmú ta ìkú bàbá balẹ̀ ọ̀rọ̀ kájọ hmm. fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ yétúndé adéyẹmọ lórúkọ tèmi èmi á máa pé èmi lọmọ wọn lóńdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọmọ èmi lọmọ àgbógbómọjà èmi lọmọ atáhùn dúdú ráhùn dúdú ọmọ àtòdòdó ra fúlàní ọmọ méjì káyẹ̀nà bíi ọkọ aya wọn ló mú èkìtì bàbá ọkọ mi yọkọ mi lùkàlùkà ẹ̀yin tèmi lóńdó ẹ̀mẹ̀ǹjọ ẹ̀jẹ̀ àmọ́ àbá ìtùnú ọ̀bọ̀. ó ṣeun èkejì mi gbogbo yín tẹ wá nílé pátápátá tẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́ni gbogbo yín náà là ń kí wípé ẹ kú kalẹ̀ lọ́dẹ hmm. ẹ sì kú gbogbo ìgbà wa tẹ ẹ jẹ́ kí ọ̀rọ̀ tiwa kó sùn yín ẹ ṣe àdúpẹ́ bá ti bọ́ sórí ètò ẹ tí mo pé ó di dandan ká fi ọ̀rọ̀ ìmọ̀ràn ká fi gbàrà wa nímọ̀ràn ká tó lọ gbọ́ sínú agbami ètò ó rọmọràn kékeré tá a máa fi ṣíra wa létí láàárọ̀ ẹ̀ ní òun ni a máa pe àkórí ẹ̀ ní ìyàwó rẹ gbọ́dọ̀ dára sí i. bẹ́ẹ̀ ni. lẹ́yìn ìgbà tó o bá ti fẹ́ hmm, hmm. bó o bá ti fẹ́ ẹ tán hmm. ó gbọ́dọ̀ dára sí i ó gbọ́dọ̀ máa appreciate káyá èdè àwọn olóyìnbó. bẹ́ẹ̀ ni asset ni. kò gbọ́dọ̀ máa depreciate. bẹ́ẹ̀ ni property òun depreciate. i'm telling you. ó gbọ́dọ̀ appreciate ni. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló sì jẹ́ pé lẹ́yìn ìgbà. Hmm. tẹ́ ẹ bá ti fẹ́ yàwó yín tán. ẹ lukudeeti. ìgbà ẹ ó máa lukudate mo tiẹ̀ láìkì kò tiẹ̀ ń ṣe pé ó fẹ́ depreciate nìkan ó máa lukudate ọlọ́run má jẹ́ adi pangolo. ó bá lukudate tó wá hibernate. Ah, ọ̀rọ̀ ti parí. Ah, ah, lẹ́ni tó yẹ kó máa jíwò kó máa ní kó máa rí eh. kó máa rí ọlá ẹ̀ lára ẹ̀ pé eh. ọkọ ẹ̀ ń gbìyànjú má bá mi kí ọkọ ẹ o. <laughs> ẹ pé ìyàwó rẹ gbọ́dọ̀ máa dára sí i lẹ́yìn ìgbà tó bá ti gbà láti fẹ́ ọ tàbí tí wọ́n fúnra rẹ bá ti fẹ́ ẹ tán ṣùgbọ́n ṣòmọ̀ yìí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà hmm. kò rí bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan ló wà ló jẹ́ pé hmm. tíyàwó wọn bá tiẹ̀ tó bá jálákì kanjú tó jálákì ti yan hmm. wọn á dẹ̀ máa wá bí wọ́n ṣe máa dọ̀wọ́ ẹ̀ délẹ̀ pé níbo ó ti ń lówó jù òkìkí ẹ̀ ti ń kàn nílé tiwa ọkọ ló ń jẹ gàba lórí obìnrin. lórí nọ́tì ọkọ máa jẹ gàba tí gbogbo ẹ̀ bá ṣẹ̀ á jẹ gàba. nílé tiwa ọkọ ló gbọ́dọ̀ máa fún obìnrin lówó. tó ṣó wà. mo wá o ṣe <laughs> mo wá rí ara àwọn motivational speaker wa yìí tó ń sọ̀rọ̀ lọ́jọ́ kan hmm. mo dẹ̀ rí ọ̀rọ̀ yẹn mo dì í mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́pọlọ hmm. ó ní ẹ dákun ṣọ́ni kò ń wá ṣiṣẹ́ kú láyé tòun hmm nígbà tí ìyàwó òun bá ń gbé sókè tóun ò bá lè gbárùkù tì ṣé ìrọ̀rùn tòun náà kọ̀ wá náà ló máa motivational speaker bẹ́ẹ̀ ni. ṣé ìrọ̀rùn tòun ọkùnrin ni o. orí wọn pé. ó pé dáadáa bí alájọṣemólú hmm. wípé ìṣe bí ìrọ̀rùn tòun náà ló máa jẹ́ nígbà tó bá jẹ́ pé ibi tó yẹ kóun ti wá five hundred thousand òun dẹ̀ wá rí ìyàwó tó máa fóun ní two hundred thousand sí ó ní ẹ dákun ó ní ṣe iṣẹ́ tóun fẹ́ ṣe fúnra ra òun ṣé kò dín. ẹni ẹlẹ́ni ò ní fi two hundred thousand ṣayé ẹ̀ ah, tọ́kọ̀ ah. ẹ̀ máa balẹ̀. ó ní kí ló wá dé tó jẹ́ pé ẹ eh, màmá sọ pé ẹ kọ́wọ́ ìyàwó yín má gbé ju ti ti yín lọ o àfi kí ẹ̀yin nìkan ni kí gbogbo èèyàn máa rí o. kábọ̀ nítorí pé olùrànlọ́wọ́ gan ni bíbélì pé ṣó mọ ibi tí àti tó yẹ kí àwọn ọkùnrin ti máa wò àti hmm. bẹ̀rẹ̀ ni o hmm. ṣorí níbi ẹrù ìyàwó hmm tó yẹ kí ọkùnrin ti máa kíyèsí nígbà tá a bá fẹ́ lọ dáná mm-hmm. nínú ẹrù ìyàwó yẹn mm. àpótí aṣọ máa wà bẹ́ẹ̀ hmm. àpótí aṣọ ní kọ́kọ́ bẹ́ẹ̀ni àpótí ẹ̀ṣọ́ hmm. oríṣiríṣi àwọn ìlú kan wà tó yẹ pé wọn kì í fi ń ṣeré o bẹ́ẹ̀ ah, ah. àwọn ẹbí kan wà àwọn òbí kan wà wọn kì í fi ń ṣeré o mọ̀ pé láyé àtijọ́ àwọn ìlú wa lókè ọjà ah, wọn kà kan tó ṣe ra tìyàwó. bẹ́ẹ̀ ni ni wàhálà fún bàbá ìyàwó àti ìyá ìyàwó ti wàhálà fún ìyá ìyàwó wọ́n á tún sọ fún ẹ pé èyí tó da jù lọ́jà. lọ́jà ló máa rà ìró bíi mẹ́wàá mẹ́wàá. bẹ́ẹ̀ ni kátẹ̀ wá fi mọ́ pé tìyàwó nìkan àwọn míì máa yọ́ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ni wọ́n á wò. Hmm. àpẹẹrẹ ni pé ìyàwó yìí. ṣó máa value ẹ̀ ṣá. ṣó máa value ẹ̀ hmm. ó di dandan pé o gbúdọ̀ tọ́jú ẹ̀ tó bá ṣe fi oúnjẹ ti ẹnu jẹ bọ̀ hmm èyí aṣọ tí ara ń wọ̀ wàá fi bọ̀. wàá fi kẹ́ ẹ. oúnjẹ ẹ̀mí wàá fi kẹ́ ẹ. wàá fi oúnjẹ ara tẹ̀lé bẹ́ẹ̀ ni torí pé kí ni bọ́ọ̀sì yẹn hmm. ìyàwó yẹn ò gbúdọ̀ ṣègbéyàwó tán hmm. kó wá máa wà kìsà kó wá máa joro kó máa rù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi ọ̀dọ́mọdé obìnrin wa mi. tó bá dẹ̀ ní kó lọ pé ọkùnrin mi wá <laughs> nísìnyí kó béèrè pé ẹjọ́ ọjọ́ ò lè tira fún ìyàwó yín gbẹ̀yìn. what are you telling me wọ́n ti gbàgbé. Ah ìtọ́ ti rà last yẹn ìyẹn tẹ́lómi gan bá rà tí ò ń ṣe ìyàwó yẹn lọ́kọ́ sí àkíyèsí ni fún ẹ̀yin ọ̀dọ́mọbìnrin tẹ̀ ẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe ìyàwó hmm. nísìnyí ara bí tẹ́tí máa wọ̀n bóyá ẹ máa appreciate tẹ̀ bá fọkàn yín nìyẹn ẹ̀yin ò ní ṣe ìyàwó tán ẹ máa ṣọ twenty thousand aṣọ thirty thousand fáwọn ọ̀rẹ́ yín àwọn ọ̀rẹ́ yín tí ò tí ì máa rì wọ́n wá hmm. fẹ́ ṣe ìyàwó torí pẹ́yìn ti máa rì ẹ máa ní kò tẹ fẹ́ fira wọ́n dẹ̀ ti bá wọra tiẹ̀ wọ́n dẹ̀ ti bá wọra tiẹ̀ so gbogbo ẹkùnrin tó ń fẹ́ yàwó ó gbúdọ̀ mọ̀ pé ọmọbìnrin yìí ó gbúdọ̀ appreciate ó gbúdọ̀ hmm. pọ̀ sí i nínú ohun gbogbo. tí ẹ jẹ́ ká sáré wò ó ní àǹgò yẹn ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tó jẹ́ pé gbogbo nǹkan tán rò pé obìnrin fẹ́ ṣe nínú ayé àwọn ni pé ó fẹ́ wá bímọ. àwọn míì wà bẹ́ẹ̀. ó fẹ́ wá bí tó bá ti bímọ fún mi tó bá ṣàti bímọ fún mi ó tán. then kásẹ̀ wá sọ pé ká wá gbà ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà tó jẹ́ pé wọ́n appreciate lọ́jọ́ tèmi mm. tó dẹ̀ jẹ́ pé ọkọ wọn wọ́n sọ pé àgbàrá òjò lòun ò nílé wọ́ hmm. onílé ni ò ní gbà fún hmm. tó jẹ́ pé ọkọ wọn náà ready láti really support bóyá ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó jẹ́ pé àwọn fúnra wọn ló tiraka ká wá lọ sọ́dọ̀ àwọn obìnrin yẹn náà hmm. tó jẹ́ pé àwọn gan ẹ jẹ́ kí sáà má tọ́jú ọmọ mi tọkọ mi bá ṣáà ti ń ṣiṣẹ́ ẹni wo tiẹ̀ láìkí kí máa ṣe wàhálà kò sẹ́ni tó dẹ̀ là kò sóbìnrin náà tó láìkí ah, wàhálà ṣùgbọ́n ah. fún àǹfààní ara ẹni. fún àǹfààní ara ẹni. ká jẹ́ ká sẹ́yìn jẹ́ ká wá jẹ́ ká wá sáré lu àwọn ọkùnrin tó ń mm. sọ́pọ̀tì ọkọ wọn ní ọ̀gọ́ ẹnu nínú indọ́sítírì wa ya ní àwọn ọkùnrin kan tó jẹ́ pé. tó ń sọ́pọ̀tì ìyàwó wọn. wọ́n fi ilẹ̀ Ah, ah. wọn ò já ń pátá. ṣe bóun la sọ ìyá yá rọ̀ wọ́n lọ́rùn. ayé rọ àwọn ẹni ẹlẹ́ni. ibi tó yẹ kán ti wá one million. ògo tó ń lọ Canada tó ń lọ Amẹ́ríkà tó ń gbórúkọ ẹbí káàkiri. <laughs> ẹ ọlá eh. kéèyàn wá lóun fẹ́ẹ́ fìtìná tiẹ̀. kó o ní ìyàwó ńlé kó o má lè sọ pé jọ sáré bò mí láṣìírí hmm. sáré bò láṣìírí hundred thousand hmm. ṣe mọ̀ pé obìnrin yẹn gan ìwọ fúnra rẹ̀ gan tójóbìnrin o ti fail. Hmm, torí pé olùrànlọ́wọ́ tọ́lọ́hún pè é. o ò sí ń bẹ́ẹ̀. àbí kọ́kọ́ má sí ń lé kó má lè ta dá make decision. kò dẹ̀ sáré nílò láti make decision. dádì wa ò sí ń lé ẹ jẹ́ kí dádì dé tí dádì bá dé máa tiẹ̀ ọ̀nàwó tiẹ̀ láfẹ́gbẹ́ ṣé o mọ̀ pé àwọn obìnrin mi hmm. àti ẹ̀ ti rí rí tẹ́ pé ọ̀rẹ́ ọkọ ẹ wá wá hmm. ó dẹ̀ ń sọ fọ́ọ̀rẹ́ ọkọ ẹ pé ah tẹ wàá màlejò yín ṣe báyìí dádì ló màlejò yín ṣe <laughs> dádì ló lè ṣàlejò yín kò sí nǹkan tí mo lè fi ṣàlejò yín lé ẹ dákun ẹ gbogbo wa pátápátá níbi tá a wà tá a ti ń gbọ́ wa ọ̀rọ̀ tá a mú sẹ́nu lè ní tá a fi ń ṣe ọ̀rọ̀ títì ó tó ọ̀rọ̀ tí a máa fi ṣe gbogbo ètò pátápátá tó jọmọ́ náà la ṣì máa sọ lórí ètò lénìí ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ kí àwọn ìyàwó wa kàn máa appreciate mm. rather than kàn máa depreciate kàn máa liquidate eh, kàn máa hibernate <laughs> tí ẹ bá ti fẹ́ wọn nítorí pé eh, torí bá méjì kọ́ nítorí bá mẹ́ta kọ́ nítorí pé ẹ̀yin gangan náà ni ẹ sì máa wá máa gbayì ẹ̀ hmm. ẹ̀yin lẹ máa máa jọ̀rọ̀ ẹ̀ ẹ ní kò pẹ́ kò pẹ́ ẹ má jẹ́ ká máa jẹ́ kí inferiority complex àbí ẹ kó máa ṣe you are still the husband kò nígbà tó bá lówó gọbọ ìgò ẹlòmíà ni eh, ìyàwó ah, mi ò ní gbọ́rọ̀ sí mi lẹ́nu mọ́ ó ti dògo àgbáyé èmi mọ àwọn ọkùnrin tó yẹ pé wọn ò lówó tó bẹ̀ ṣùgbọ́n wọ́n ń pàṣẹ wọn ìyàwó ah, ah. wọn ṣe lówó tó wọn dúró lórí ẹsẹ̀ wọn ìyàwó wọn mọ̀ pé owó lọ́kọ mi ò ní ṣùgbọ́n ó tó ọkùnrin ọkùnrin tó bá dúró lórí òótọ́ obìnrin tó bá lórí tó ń rò bẹ́ẹ̀ ni ọkùnrin tó bá dúró lórí òótọ́ tó kọ́wọ́ méjèèjì báyìí tó kó ti obìnrin. bẹ́ẹ̀ ni. nínú mẹ́wàá. ó máa máa bọ́ ni. ẹ lè rí mẹ́jọ. tí ò ní tí ò ní bẹ́ẹ̀ ni tí ò ní ṣe dánsákì fọkọ ẹ. ẹ dákun ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wá pátápátá ọ̀dọ̀ ẹ̀yin ọkùnrin lálọ́ lẹ́ni àyà lọ́dọ̀ ẹ̀yin obìnrin náà díẹ̀ ìpè gbogbo ẹ̀yin obìnrin náà ó ṣe wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló wà tó pé ọkọ gan rẹ́dí àti push yẹ. tí ò ní push ìwọ̀n push o. bóyá rò pọ́n fẹ́ tí òun sínú swimming pool ni. <laughs> orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ ṣì wà lórí Kaftan television Yorùbá ti yẹn jáde òkè lọ́hùn tá a bá máa fi padà dé káwá kan lo agbami ètò ní pẹrẹu ẹ kú kalẹ̀ àpadàbọ̀. lórí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí captain television yorùbá àtẹ̀yìn fún àǹfààní ìtẹ́sẹ̀ ń darapọ̀ mọ́ wa Ọlá Ọ̀nàbàjọ́ ni mo jẹ́ Yétúndé Adéyẹmọ náà nígbà kejì mi lórí ètò tí àjọ ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ wọ́n sì wá pé ọ̀rọ̀ ló kó mu kó mu rò wá hmm. tí mi ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀rí wa tọ́pẹ́ ee, ah. ló ṣe yẹyẹyẹ àìsànjọ́ òbí ni ga ẹ bá mi kú ọdún ojú ojú ní pé hmm. lẹ́ẹ̀ni kọrin fún ẹ lórí ètò ìlérí gbogbo ìta wà wà ní ẹ má kàn ká kọrin lásán mm. ẹ bá wa fi <laughs> àwọn ẹ̀bùn ọjọ́ ìbí ránṣẹ́ ẹ kàn ṣáà ti tàtẹ̀jíṣẹ́ sí wa ẹ tẹ̀ sí wa Ọlá Ọ̀nàbàjò Yétúndé Adéyẹmọ ẹ pé ẹ ju àkáǹtì nọ́mbà yín wá afẹ́ta yín lọ́rẹ́ <laughs> <laughs> happy birthday ọ̀rẹ́ mi ìgbà ọdún ọdún kan ní lórúkọ Jésù nínú ọlá ńlá nínú àlàáfíà la máa ṣe mí by next year báyìí gbogbo àwọn èèyàn tó ń wò wáyé wọ́n ti ń gbọ́ wọ́n máa fi mọ́tò ta wá lọ́rẹ́ wọ́n máa fi lé ta wá lọ́rẹ́ lágbára Ọlọ́run ẹ̀hẹ́n bá a ṣe ń ṣètò lọ ẹ má mm. bínú. I mm. digress. I <laughs> digress yẹn ṣe pàtàkì. ẹ ṣe ọ̀rẹ́ mi ẹ ṣe ọ̀rẹ́ mi. <laughs> digress yẹn ṣe pàtàkì. I will celebrate more of you. àmì àmì a máa ní àǹfààní láti máa celebrate ara wa gbogbo ẹ̀yin ará ilé náà tẹ́ bá fẹ́ ṣọjọ́ bí ẹ sọ fún wa a máa celebrate yín lórí ètò ìjíròrò òwúrọ̀ mm. ẹ ní problem ọ̀rọ̀ tí a sọ lọ kó tó di pa lọ sí òkè lọ́hùn ọ̀rọ̀ tí a máa fi gbara wa níyànjú gangan lórí ètò lẹ́ni ni pé ṣé gbogbo relationship hmm. nísìn àti ìdílọ́kọláya o àṣẹríra wa mo rọ́kùnrin tí mo fẹ́ fẹ́ mo róbìnrin tí mo fẹ́ fẹ́ ṣé gbogbo ẹ̀ àbí ní gbogbo ìgbà ṣó yẹ ká máa fi ọ̀rọ̀ owó síwájú. Hmm. torí ọ̀rọ̀ owó lágbára. ah owó kan pa <laughs> wọ́n lẹ́yìn owó owó tu ni. lẹ́yìn owó náà owó tu ni. owó tu ni Hmm. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yẹn hmm. dẹ̀ dìpò. Hmm. mo fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ nítorí pé mi àti ẹlajọ wà lórí ètò àlálejò bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yìí tiẹ̀ jẹ́ ká jọ kọ́kọ́ wò ká tu yẹbẹ yẹbẹ yẹbẹ yẹbẹ. a ò ṣe ọ̀rọ̀ ńlá ni kò sí ìrìn àjò ṣé ìrìn àjò ìfẹ́ ni àbí. ìrìn àjò ìfẹ́ ni. kò sí ìrìn àjò ìfẹ́ tí ò ní ní tówó nínú a lè fẹ́ tì í owó ni kẹ̀kẹ́ ìyìn ah, rere. you can be Mr. World o you can be Mr. Africa you can be Mr. Nigeria without money nothing can ọmọge you find o money o money ni agbábẹ. Hmm. bọ̀bọ̀ you handsome o. money ni Agba. <laughs> gbogbo wa la gbà bẹ́ẹ̀. Hmm. kódà wọn ni bí wọn bá jóbìnrin wọn bá bá lọ money, níní olómi lómi lómi mọ níní a <laughs> mọ̀ gbogbo wa la mọ̀ yẹn hmm. so àkọ́kọ́ bẹ̀ ni pé obìnrin o o sáwá sọ́dọ̀ àwọn obìnrin sì torí hmm. obìnrin náà ló máa ń sábà gbé hmm. àkọ́kọ́ wa ọ̀gbọ́n yẹn ò lè náwó kò lè ṣe kò lè mọ̀ yẹn ni pé gbogbo obìnrin ló mọ̀ pé tá bá ní relationship lábẹ́ bó tilẹ̀ wù kó rí nǹkankan ajabọ́ ìyẹn wá ni pé bẹ́ẹ̀ ni so yẹn wá ni pé gbogbo ọkùnrin náà ó ti gbúdọ̀ mọ̀ pé ọmọge yìí o hmm. nǹkan tó pa á kú owó ni o hmm. so ọkùnrin náà gbọ́ wá gbúdọ̀ dúró nídúró pé obìnrin gbúdọ̀ béèrè nǹkan kí n tó lè ṣe nǹkan ṣùgbọ́n ohun tó àwọn obìnrin gbúdọ̀ ní lọ́kàn ni pé eh. gbogbo relationship owó nìkan kọ́ owó nìkan ló lè ṣe o <laughs> owó nìkan okay what if tó bá yẹ pé owó nìkan ni hmm. ló lè ṣe what if tí obìnrin fi máa ní boyfriend Hmm. tó ní owó lọ́wọ́ hmm. yet tinú ẹ̀ ò dùn tọkùn ẹ̀ ò balẹ̀ lọ́bẹ̀. Eh, tá a bá pé owó nìkan ló lè ṣe àwa kàn ń ṣe ẹ̀fẹ̀ hmm. owó nìkan kọ́ like you were saying eh, ìbéèrè tèmi tẹ̀ fẹ́ béèrè ní bá a ṣe ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí nípa pé ṣé ó yẹ ká máa gbé owó síwájú gbogbo relationship àtikátẹ̀yọ ti márèjì kúrò báyìí fún pé àtẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ìrìn àjò ìfẹ́ fẹ́ tó sì ń jóná wáìwáì tó ń gbóná fẹlifẹli ṣó mọ̀ yí pé gẹ́gẹ́ bí ọ̀kíni kí n ṣe tá a máa sọ lórí ètò yìí lé ká fi yẹn ṣe example ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọ obìnrin mm. náà ti lose adé orí wọn nítorí ọ̀rọ̀ owó yìí ó ṣẹ̀ṣẹ̀ meet guy kan mm. ó wá gbé ẹ jáde on a date ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà dẹ̀ máa fẹ́ fi irú kìíní yẹn ṣe test. bẹ́ẹ̀ kò sí ẹ ṣe láyé tá a wà yìí àwọn ọkùnrin tó wà responsible wọ́n ti ready láti fi ṣe test fún mi. láti ayé alálùmọ́lẹ̀ ó wá débi tó ti fẹ́ ṣe tó ẹ ti fẹ́ jẹun ẹ fún mi ní chicken ẹ fún mi ní meat pie n tó lè fowó ọwọ́ rẹ̀ rà ẹ fún mi ní cake ẹ fún mi lásun tẹ́ kí n jẹ́ ẹ fún mi lábọ́dì ẹ fún mi ní ṣàwámà ìgbín. ẹni tó gbé ẹ jáde òun ti kọ́kọ́ ọ̀dà òun kàn sọ pé ẹ fún mi ní bottle water ẹ fún wa ní meat pie kan ìwọ wá fẹ́ ìwọ fẹ́ ọ̀dà hmm. ìwọ ní o ti wò pé bàbá ìkúkú lówó lọ́wọ́ àjọ máa ná ni. ẹ fún mi ní ṣàwámà ẹ fún mi ní ṣíkìn tó ṣe díbà ẹ fún mi ní bọ̀kọ́tọ̀ sí ẹ rọra bá mi gbé kinní kan sẹ́gbẹ̀ẹ́ ẹ fi champagne sí. ti mọ̀ pé wọ́n rírú ẹ̀jẹ̀ déédéé. ṣó mọ̀ wípé irú ọ̀dọ́mọkùnrin bẹ́ẹ̀ a ti kọ́kọ́ wò pé ọ̀fọ́n hmm, lélẹ̀ olè hmm. olójú kòkòrò. Hmm. kò lè rírú ẹ̀jẹ̀ lọ́jọ́ mi èyí tó sọ tó fi parọ́ ọ̀dọ́mọkùnrin kan náà ló lóun gbé ọmọbìnrin yìí jáde àwọn lọ sí ilé ìjẹun wọ́n lọ gbé jẹ lunch mo hmm. ṣáà gba ohun tóun máa gbà gbà tó mo ṣáà máa gbà ó ṣáà gba oúnjẹ ó gba gbogbo ẹ̀ ó gba ìgbìyànjẹ wọn. ẹ̀dọ̀ ṣé kí n béèrè má sọ̀rọ̀ ẹni ṣó hmm. kí n sáré béèrè béèrè pé ṣé àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n máa ń ṣe lóko báyìí ṣé wọ́n ní home training ni má sọ̀rọ̀ ẹ lọ́nà. ojú kòkòrò ni so ó gba ìgbín hmm. ọ̀bọ yẹn ti ń wò pé ah. ìgbín ṣé o mọye tó wà nínú àkáǹtì ẹni fẹ́ sanwó fún ẹ kó tiẹ̀ pọ̀ sílẹ̀ eh, pé òun lówó lọ́wọ́. kò ń ṣe ìgbín kan o bóyá méjì bóyá níbẹ̀ yẹn bóyá bíi four four thousand àbí three three thousand ìgbín kankan ó ṣáà jẹ́ ó jẹun yẹn sí bọ̀bọ̀ yẹn lọ́rùn dáadáa. Hmm, bọ̀bọ̀ sanwó bọ̀bọ̀ sanwó. afẹ́ kú lálẹ́ ah. eh, wàá sanwó ògbìn wàá sanwó ògbìn wàá sanwó ògbìn. nígbà tó ń lọ lọ́nà ọ̀nà tún ń lọ lọ́nà hmm. bóyá wọn ti ní nice time bóyá wọn ní nice time. shop wrong àti shop gbogbo ẹ̀. Ah ló ń bá làwọn bá débì kan shop best làwọn bá débì kan ni bèbí yìí bá tún ní ah òun kó páàkì òun ráṣọ kan tóun fẹ́ rà aṣọ yẹn fáìn gan hmm. òun bá wò pé ah o ya dáadáa ni hmm. ṣé o sọ fún òun tẹ́lẹ̀ pé o fẹ́ raṣọ ṣé o mọye tó wà ní àṣà ìṣòwò o máa raṣọ ni àbí torí o ti rí mọ́tò ń dihun. ìtàn wí òun ṣílẹ̀kùn fún kó bọ́lẹ̀ ni o ah, eh, kí má bẹ pàdé mọ́. Hmm, lẹ́yìn ìgbà tó ti jẹ̀gbín tó ti jẹ̀gbín tó ti kò bá jẹ́ kó lọ kú lálẹ́ ìná kó tó sílẹ̀. <laughs> ẹ mọ̀ ó ti piece ẹ̀ off hmm. that is to tell you pé tí ọkùnrin ẹ ó ti tọkùnrin bá nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ ẹ bẹ́ẹ̀ ni tó bá nífẹ̀ẹ́ kò sí nǹkan tó wá fẹ́ ọ̀fẹ́ mọ́ tó máa gbà nítorí ìwà wọ̀nbílíkí wọ̀nbíyà ojú kòkòrò tó wà lọ́wọ́ ẹ̀ hmm. so àǹfààní tó rò pé wà lára ẹ̀ tó ń gbé kiri gan tó ń pọ́nlé wọ́n á dànù fún ẹ wọ́n á sọ ọ́ dàbàṣà àbàṣà àbàṣà àbàṣà <laughs> n tó rò pé kinní tí mo ní tí mo fẹ́ fi gba nǹkan tí mo ní. kan tó pọ̀ ń ta rẹpẹtẹ <coughs> mélòó mélòó tó faná sí. tẹ́ pé ìtò òun rò kó fi ṣakọ yẹn gan eh. ẹlòmíì gan ti fi ń bẹ̀. ṣó o faná síbẹ̀ ni. ó fi góòdì sí mi. <laughs> ẹ dákun gbogbo nǹkan tá à ń sọ náà lórí ètò láàárọ̀ ẹ̀ ni pé ẹ̀ a fi ń ṣí àwa ọ̀dọ́ ìwòyí létí pé a mọ̀ pé owó ló lè ṣe ṣùgbọ́n kò dáa tó ká máa kọ́kọ́ fi owó síwájú a máa ṣe àpẹẹrẹ kan lénìí nígbà tá a bá fẹ́ parí tí ẹ̀yin fúnra ara yín gan máa tún fi mọ̀ tán pátápátápátá mm. pé nǹkan tí ò dáa ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọ̀dọ́mọbìnrin náà máa ń sọ pé ọ̀dọ́mọkùnrin fẹ́ yà á ká gọ́ọ̀mù hmm. ọ̀dọ́mọkùnrin náà tó bá ti mọ àtijọ́ ń wọlé àtijọ́ ń jáde bẹ́ẹ̀ ni bóyá ẹ tẹ̀ ti kó ṣọ́ọ̀bù gan láìmọye ìgbà láìmọye ìgbà kí ló tún kù ẹ̀ẹ́dẹ̀ mọ́ gbà. kílẹ̀ tún kílẹ̀ tún wá tẹ́ẹ̀rí gbà lọ́wọ́ ẹ̀. ẹ mọ́ gbà. ọmọ tẹ ti ń ṣí láṣọ tẹ ti ń ṣílẹ̀kùn tẹ ti ń padé tẹ ti ń ṣílẹ̀kùn tẹ ti ń padé kí ẹ wá má kẹ kó má kẹ má wàá mọ̀ pé ó yẹ kẹ lè ṣe báyìí. tẹ bá tiẹ̀ fún lówó ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ máa fún lówó ọkọ̀ ṣùgbọ́n kẹ má lè sọ pé ìwọ náà gbà ilé lọ fi tún ara ṣe. ẹ gba pocket money. ẹ kò fi tún ara ṣe. àbí kọ́mọ́ máa complain àwọn ọmọ mi adìbàdẹ ṣe ń sọ yàṣì láwọn ọmọ gidi tó yẹ pé wọn mọ bọ́ ṣe ń ti owó béèrè owó ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ hmm. bóyá irun òun ti rough eh, bóyá kìnnìkan ti ṣe a tún máa body language a tún máa fi body language sọ ọmọ ìdẹ́kẹ̀rẹ́ kò hmm. fara pamọ́ fún ẹ o ti hmm. fọwọ́ bà á o ti ń já òdòdó ẹ o ti ń já o ti ń já kẹ má lè sọ pé ah ó dà ẹ eh, gba gba ó sọ pé ó fẹ́ ṣerun gba owó orun ó fẹ́ ra ọdún dé gbowó ọdún gba owó aṣọ ẹ eh. eh, o mọ̀ pé ó ń lọ sí school lábẹ́ bó tilẹ̀ wù kó rí mm-hmm. àwọn òbí ń fún lówó fine wọ́n ń ṣe gbà ṣùgbọ́n títí ẹ yẹn ojúṣe tí ẹ gbọ́dọ̀ ṣe ó máa ń dùn mọ́ obìnrin orí ìwọ náà ti ń ṣe ojúṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni máa ń dùn mọ́ obìnrin kódà ó ti àwa ta jẹ́yàwó lè tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì bẹ́ẹ̀ ni owó àwọn dádì wa ó máa ń dùn mọ́ wa láti ná dandan ni inú wa máa máa dùn ni pé àtẹ̀wò ah. agbowó wọ́n gbé tìẹ̀ lé wa lọ́wọ́ wọ́n fi password wọn wà lọ́wọ́ wa. ṣó ń wá èmi ni. ẹ mi wá ẹ̀ nẹ̀. ká má wàá tí ì sọ ọ̀dọ́mọge ọlọ́mọge. àti they wear me they treat me. àbí ọ̀dọ́ ká má ti sọ ọ̀dọ́mọge ọ̀dọ́mọbìnrin ọlọ́mọge tó yẹ pé máa nídìí àwọn nǹkan oríṣiríṣi hmm. mèremère tóun náà máa fẹ́ sọ láàrin àwọn ọ̀rẹ́ pé ah kúnlé ló ra gòrí fún mi. ẹ jẹ́ ká wá ta ṣe ń sọ ti ìgbà tí ìrìn àjò ìfẹ́ ń bẹ̀rẹ̀ yìí ibi tó mẹ́nu dé yìí jẹ́ ká wá mẹ́nu dé ọ̀dọ̀ àwọn dádì náà hmm. tó jẹ́ pé àwọn náà ò mọ̀ gbà nílé. láti ilẹ̀ ó ti mọ́ wọn lára àbí. irú ẹ ṣe bí ibì kan ló ti ń bẹ̀rẹ̀ ibi tó ti ń bẹ̀rẹ̀ yẹn náà la ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Hmm. ká mẹ́nu dọ́dọ̀ wọn pé ibi tó ti ń bẹ̀rẹ̀ rèé. ẹ má lè ní ìgbà lọ ṣe mú ẹ. bóyá torí ìyàwó yín ò mọ̀ béèrè. Hmm. kò mọ̀ sọ pé dádì wa kí lẹ máa rí fún mi báyìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tiẹ̀ wà tó yẹ pé wọ́n mọ̀ gbà tí ọkọ wọn ò lówó lọ́wọ́. bẹ́ẹ̀ni wọn rọra mẹlò. wọn ẹ bẹ́ẹ̀ni wọn mẹlò ìgbà yẹn gan wọn rẹdì láti kó gbogbo owó ọwọ́ tí wọn gan ọwọ́ tí wọn sílẹ̀ tó bá jẹ dádì tó ń ṣe nígbà tó wà. dádì mi gan tí ò ń ṣe nígbà tó wà wọn á tún kólẹ̀. wọn á tún kólẹ̀ ṣùgbọ́n dádì mi wà tó jẹ pé nígbà tí ó bá wà hmm. ẹ̀yin dádì là ń bá wí báyìí ní àsìkò ìgbà tó bá wà torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn mọ irú eléyìí à owó sukú ọmọ rèé o owó oúnjẹ rèé o a fẹ́ kunlé o a fẹ́ ṣe sílìn tó já o ẹ ṣe gbogbo nǹkan tó yẹ ẹ ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe nulẹ̀ o wọ́n wá omit pé ó yẹ kán fún mọ́mì náà bó tiẹ̀ jẹ́ twenty thousand tẹ fi change wardrobe ìwọ náà bí o tẹ change wardrobe pocket money àbí tí ẹ mú dání. o lè nídìí nǹkan o lè nídìí nǹkan tí mi ò mọ̀. torí dáàdi mi á sọ fún ẹ pé mo fẹ́ change wardrobe mi o mo fẹ́ ra bàtà o wọ́n á dẹ̀ gbàgbé pé mọ́mì náà wọ́n exist ah. wọ́n believe pé gbogbo owó school ọmọ rèé owó sílì tó dúró mọ́mì làwọn ṣe fún. wọ́n ti ẹ ti gbà pé mọ́mì lẹ ṣe fún. Hmm. ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń ṣẹlẹ̀ hmm. obìnrin yẹn tó dẹ̀ wò pé ah, ṣèbí dáàdi ti kó gbogbo owó iná tilẹ̀ kánú sí inú ò ní dùn. Hmm. obìnrin ṣá sórí owó mẹ́yà owó iṣẹ́ tó yọjú yàn bí nǹkan òun ló kúnlẹ̀ o. bẹ́ẹ̀ni kò sí tí mọ́mì bẹ́ẹ̀ òun ló gbàdúrà lọ́sàn-án lóru lóru pé jésù jọ̀ọ́ hmm. ànábì olúwa eh, eh, jẹ́ kí owó yìí jẹ́ kí contract wà jẹ́ kí iṣẹ́ ìbọ́sì. fún dádì wa. ẹ̀yin dádì ẹ wá gbàgbé irú mọ́mì yẹn. pé tiẹ̀ gbà ló wá rí ibi tóbìnrin da sí. Hmm. Eh, ó bóyá àyè tá à ń sọ yìí ló ṣẹ̀ṣẹ̀ ń ṣe àwọn obìnrin mi létí o. Hmm. láti máa rí pé àwọn tẹ̀yẹ kí ọkọ mi náà tẹ̀ máa appreciate mi lẹ́kọ̀ọ́kan. wọ́n á tún máa sọ pé ah bó dádì wa ti ẹ̀ ń tíráì ah, gbogbo ẹ̀tọ́ ẹ̀ ló ń ṣe kí ló tún kù kí mo fẹ́ eh, ó bá mi tọ́jú àwọn ọmọ mi nígbà tí mo kúkú ń tẹ̀mí náà ń ṣiṣẹ́ nígbà tí mo ṣùgbọ́n àwọn nǹkan kéékèèké báyẹn. ṣó mọ̀ wípé ó ń bá mi tọ́jú àwọn ọmọ mi ó ń fún wa lóúnjẹ ó ń ṣe ó mọ̀ ṣó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní àsìkò tí mò ń sọ yẹn pé bóyá owó dádì kan rèé owó kan tó pọ̀ tí dádì ò wá sọ pé ìwọ náà gba ten thousand yìí ìwọ náà gba twenty thousand ṣó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó dáa mm. tá à ń sọ tí wọ́n wà ń gbòòrò nísìn wọ́n máa ń ní reservation. bẹ́ẹ̀ni bọ̀ torí pé wọ́n rí i pé bàbá yìí náà ti náwó sílé wọn ní complain. wọn wọn rọra dúró bẹ́ẹ̀ pé ó ti gbìyànjú. ṣùgbọ́n wọ́n á ní reservation ṣó wàá mọ nǹkan ibi tí kinní yẹn ò ti da tó ti yẹ káwọn dádì kíyè sára ni pé fire for fire <laughs> ọjọ́ míì ó máa dínkù o ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sórí jẹ́ kí. it's part of romance. bẹ́ẹ̀ ni ká ti bi ìṣáná ká fi kéèsì ogun kórè orí ìránṣẹ́ ọlọ́run kan ń sìn ó ní à ah, dádì bá mi gbàdúrà sí iṣẹ́ iṣẹ́ mi eh, mú lé contract kan ìránṣẹ́ ọlọ́run wa gbàdúrà contract wa bọ́ sí i ó wá nà dádì ẹ ṣé o eh, contract yẹn ti bọ́ sí o àdúpẹ́ gan-an ò ṣọwọ́ kúdúrú. ṣe òsàndá mẹ́wàá. òsàndá mẹ́wàá. Hmm ṣé bí mo tẹ̀ lè san dá mẹ́wàá gan. ọ̀tọ̀ ni dá mẹ́wàá ọ̀tọ̀ lọ́wọ́ kú dúró gan pàápàá bẹ́ẹ̀ ni pé dádì ẹ̀ iná ìfẹ́ lè mú kóòtù. personal pocket money ti yí lélẹ̀ ẹ̀yin ló wà àdúrà torí tí dádì gbàdúrà ó di dandan wàá sì san dá mẹ́wàá ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni either through him or to somebody else somewhere else bẹ́ẹ̀ ni. so so irú ìdá mẹ́wàá yẹn mm. tó jẹ́ dandan lówó orí yẹn òun ni gbogbo owó sukọ̀ ọmọ rẹ̀ owó oúnjẹ rẹ̀ dandan lówó orí mm. gbọ́ pé ó yá ìwọ náà gbà ó ṣẹ̀ṣẹ̀ mú ẹ̀dùn ó ṣe aya mi bẹ́ẹ̀ ni pé tiẹ̀ rèé máa máa mi lè lórí. tó bá dọjọ́ mi tó bá lọ bá dádì dádì akọrin ìtàn tá a ṣe lọ́jọ́ sí èèyàn ní dádì gbúwà àgbọ̀ wọ́n á ní gbúwà àgbọ̀ èèyàn kan sì gba kọ́ńtàtì àmàlà mélòó kan fẹ́yàn kan lọ́jọ́ sí tó sì ń hmm. sọ pé kò tó bíi fifty ó rìnà àkùkù gbọ̀n kankan èèyàn nìyẹn o kà má ti sọ pásítọ̀ àbíyàwó ẹ̀. èmi máa ń sọ fún àwọn oníṣẹ́ ọwọ́ tá a bá rí ẹni tó bẹ́ẹ̀ gbàṣẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ ayín tẹ̀ wá ní kẹfẹ́ lẹ́yìn náà ẹ lè fi ṣàríkọ́gbọ́n tó bá jẹ́ṣẹ́ one naira hmm. náà bẹ́ẹ̀ gbà tó bá jẹ́ píìnì àbí bóyá júìsì bẹ́ẹ̀ ni ló bá dé fàdá ní. inú ẹ̀ tọ́ la ń bẹ̀ ẹ ṣe o ẹ ṣe mà ìyẹn ló fi máa rí ìgbà ẹ ṣe sà ó máa wú onítọ̀hún yẹn lórí kò dìgbà tó bá fún lówó. a ní lágbájá ò jẹ́ bẹ́ẹ̀. ẹlòmíì gbọ́ fún lówó kò ní ìgbà. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tó bá ní ah, nǹkan tó dáa ìwà tó dáa ni òun náà là ń sọ tó applicable sí àwa ìyá nínú ilé àti àwọn dádì àti àwọn dádì wa ẹ jọ gbogbo ẹ̀yin dádì tẹ wà nílé pátápátá ẹ jẹ́ ká máa ṣe àwọn àtúnṣe ah, a mọ̀ pé ẹ̀ ká ẹ̀ rò pé ẹ báwo ni mo ṣe fẹ́ sọ. ẹ kàkún tẹ́lẹ̀ ṣáìdá. ẹ mọ ṣáìdá ẹ kàkún nǹkan bàbá rẹ ti wò pé bóyá ẹ gbaṣẹ́ one million naira ẹ òun náà lẹ kó indirectly òun náà lẹ ti kó seven hundred fún. bẹ́ẹ̀ni lọ́ṣẹ́ lè lọ́ṣẹ́ tán ẹ ti gbàgbé pé rúùfù ilé yín tó ń dò lẹ́ni kó lọ dí. àbí o kò ń ṣe personal person oúnjẹ tẹ ẹ máa jẹ síkùn yín òun náà máa ṣe òun lẹ kówó fún kó lọ rà owó ọmọ skul tẹ san orúkọ yín náà ń jẹ́. Ah, um, responsibility yín ni. as a man responsibility. ẹ jẹ́ jẹ́ jẹ́ ká ṣàtúnṣe. Eh, ẹ jẹ́ ká máa ṣe àwọn àtúnṣe ẹ jẹ́ ká máa ṣe àwọn àtúnṣe eh, nítorí pé eh, kí ti ọjọ́ míì náà kí iná yẹn iná tó tán kò sí tó fi jó. kó lè máa jó dáadáa. orin wo ló fẹ́ ká lọ wò ná ká dé òkè lọ àsìkò wa ti sáré. Ah, ẹ jẹ́ ká lọ wá orin Saheed Òṣùpá kan tó sọ̀rọ̀ nípa ìfẹ́. kódà hmm. òun Saheed Òṣùpá tó sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹ ó tẹ̀lé orin kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ ṣé àṣàkẹ́ àṣàkẹ́ o my baby hmm. káfí fẹsẹ̀ rajú ní tá a bá padà dé ká wá sọ̀rọ̀ díẹ̀ ká bọ́ sí abala kínníkínṣe ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tí ó ga jù lórí ètò olóore ní èmi àti èkejì mi àwọnú ẹ̀mí gidi lọ nítorí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀mí. ọ̀rọ̀ ẹ̀mí ni o <laughs> ọ̀rọ̀ tó ń wọ ara. ló ń jáde bẹ́ẹ̀ dẹ̀ rèé sórí gbogbo àwọn ibi tí à ń mẹ́nu lọ yẹn àwọn ibi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àwọn bàbá wa wọn kì í fi ojú sí wọn fi yè sí. wọn kì í fi yè sí ó máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin náà má jẹ́ ká over emphasize. bẹ́ẹ̀ni bóyá ká tiẹ̀ fi tàwọn táàdì tóbìnrin sí ọjọ́ mìíràn ṣùgbọ́n ká kàn rọra mẹ́nu bà ráńpẹ́ nítorí bóyá o kàn yìí tó owó kan o hmm. kàn yìí tí owó yẹn ó pọ̀ bóyá ìwọ náà gba contract àbí owó kan kàn ṣáà déédéé kàn ẹ̀ kó hmm. má tẹ̀lé sọ pé bóyá ọkọ ẹ wá nílò owó ọkọ lè nílò owó gan ní táìmù yẹn tàbí nǹkan kan tẹ fẹ́ ṣe nínú ilé kó má lè sọ pé ó yá o substantial party owó tí mo gbà yìí rèé o èmi náà ti filẹ̀ o ká fi ṣe nǹkan báyìí o tàbí kókan tiẹ̀ bóyá owó iṣẹ́ ni ká fi ṣàgbájọwọ́ la fi ń sọ̀yà bóyá owó iṣẹ́ ni kàn lè transfer hundred k sínú ọkọ ẹ̀ dádì dẹ̀ ní ìdí ẹ̀ urgently tó ń wa káàkiri tó jẹ́ dádì dáadáa ó ní ohun tó ń tọ́jú yín. èyí tí ò dádì dáadáa ń kọ́. <laughs> torí pé tó bá dání orí ò sábà ń yá ni. ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì orí ò sábà ń yá ni. tẹ bá tẹ bá ó máa grumble náà ni ó máa ṣe náà ni <laughs> mo like statement tó lò yẹn wàá grumble wàá ṣe ni. ẹ ẹ wàá grumble ni o ma ṣe ni. <laughs> àkókò àfọyín náà sí. àkókò sí ilẹ̀ àkúkú bá kólẹ̀ náà sí. àkúkú ọkọ tẹ máa fi gbogbo ẹ náà ṣe ṣùgbọ́n àwa ṣáà ti ṣe tiwa. tiwa ti ṣe tiwa fọlọ́hún ọlọ́run ló máa pín wa lérè adẹ́jẹrẹ àwọn ọmọ wa. àbí àtúnjẹrẹ tiyín náà either you like it or not. <laughs> ẹ ẹ ti lápàdé àwa obìnrin láyà sí yẹn ẹ má jẹ́ ká kúkú máa fi gbogbo ẹ̀ díjú tán ipe kí ló kàn mí kíní kan kíní kan eh, torí ó ní eh, skit kan tí mo ń wò lẹ́nu ọjọ́ mẹ́ta tí yẹn sọ pé wọ́n ṣe ìyàwó hmm. wọ́n wá pawó owó tán pa lọ́jọ́ wedding hmm. eh, ọkọ bá kó tiẹ̀ kalẹ̀ pé àti jẹyọ ọkàn báyìí o gbogbo owó tán fèmí rèé o gbogbo envelope rèé o ló bá expect kíyàwó náà lọ gbé lálọ́mbà ẹ mọ̀ pé tọ́lọ̀ ìyàwó ló dẹ̀ máa ń pọ̀ dáadáa ìyàwó bá ní ń bù kò jọ kò tẹ̀ sí lálọ́bàgẹ́ nu bí ọkọ náà ìsànjọ́s lálọ́bàgẹ́ wà nu bí ó ti fi ránṣẹ́ síbi ìkọ́ ẹlòmíì máa ń gbé tiẹ̀ fún ìyá ẹ̀ ni o ilé náà parọ́ ó ní ó wà lọ́wọ́ best lady mọ́mí mi ò wá ìyẹn ni àwọn ti gbà pé best gbé fún ẹ ní ọkọ gan yẹn òun gan ti kàn ó sọ ó sọ pé owó ìyájọ máa pín ló bá lọ gbé jáde níbi tí best gbé sí ìyàwó bá gbà pé ó kàn gbé jáde ni owó eléyìí ti tèmi ni <laughs> owó òun ni wá ní ẹ̀ ẹ́ owó màálù owó dẹkọrétọ̀ níbo làwọn ti fẹ́ rí i ìyàwó sọ pé ọlọ́run máa pèsè fún ẹ ṣe bí òtítọ́ bọ́ gbéyàwó ẹni bá máa ṣe gbéyàwó á ṣe gudugudu méje. sórí mo wo skit yẹn mo dẹ̀ rẹ́rìn. reality dẹ̀ ni. gbogbo àwa obìnrin ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ dákun. ó kù díẹ̀ káàtó. ó kù díẹ̀ káàtó bó o tiẹ̀ wá ní kó gbogbo ẹ̀ sílẹ̀ tó bá wò pé èmi náà máa nílò díẹ̀ máa nílò eléyìí máa nílò tọ̀hún mi ì ní fẹ́ yọ yín lẹ́nu ṣùgbọ́n gbogbo àwọn ìtanràn wọn lówó ìtanràn. bẹ́ẹ̀ni. èmi tiẹ̀ fẹ́ràn olúwa ṣe ńlá fún mi máa sọ fún ẹ pé wò ó abẹ́ ẹ kọ́lẹ̀ o kọ́lẹ̀. ó máa wà lákọọ́lẹ̀ owó yìí máa pé padà. jẹ́ kó wó pé ṣùgbọ́n àsìkò tó yẹ ká ṣe yẹn ẹ jẹ́ ká máa ṣe. torí ọjọ́ kan la sì máa wo tọ́pìkì àwọn ọkùnrin tó máa yá owó lọ́wọ́ ìyàwó wọn tí wọn kì í dá padà. ah Jesus Christ tí wọn kì í dá padà a máa mú lọ́jọ́ kan ká fi sí inú kúlà kó mm. máa gbóná fẹlifẹli mm. nítorí pé àwọn àtẹ̀jíṣẹ́ tá a máa ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn complaint bẹ́ẹ̀ náà la máa ń gbọ́ tóbìnrin mi máa sọ pé mi ò ní ya lówó mọ́ mi ò tiẹ̀ ní sọ́pọ́ọ̀tì ẹ̀ mọ́ ó ti sọ mí di kinní kan kinní kan àdẹ̀mọ nǹkan tó ń fowó ọ̀hún ṣe káàkiri àti fi sínú kúlà kó máa gbóná fẹlifẹli kí ni kí n ṣe abala kí ni kí n ṣe òun náà la fẹ́ bọ́ sí báyìí ẹ ṣé ẹ máa bá wa nà kí ni kí n ṣe yín sí afẹ́fẹ́ hmm. káwọn aráyé kọ́. tó ẹ kí ni kí n ṣe ta ní ní ọ̀sẹ̀ yìí ọ̀dọ́mọkùnrin kan hmm. ni ó tẹ àtẹ̀jíṣẹ́ fún wa tó fi tó wa létí. bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀ ṣọwọ́ sí wa. ní pé òun ó ti pẹ́ nílùú ọba hmm. ó ti pẹ́ ó dẹ̀ ti làmìlaka ń bẹ̀. bẹ́ẹ̀ni ó ti ralé ó ti ṣe ó ti ralẹ̀ ó ti ralẹ̀ ó ti lówó dáadáa ó ti kéré oko délé. Mm. so èrè tó kù ni pé kó fẹ́ yàwó. Eh, kó nílé tó náà lè máa pè ní ilé tiẹ̀. ṣùgbọ́n àwọn ìròyìn àwọn ọ̀dọ́mọbìnrin wa tó ń gbọ́ kò dùn mọ́ nínú nílùú wa so ló bá kúkú decide pé kò kúkú sẹ́ni tó pé. bẹ́ẹ̀ni kò sẹ́ni tí wà ẹ̀ tó ìwọ̀nba tó ń bá ṣàárín kó tiẹ̀ jẹ́ sixty percent kó ṣàdá díẹ̀ kó tiẹ̀ jẹ́ fifty percent kó ṣàkọ̀tì ẹ̀ dá díẹ̀ <coughs> tó bá dẹ̀ jẹ́ pé ọmọ burúkú náà ni hmm. tí ò ṣe dáadáa tó tó bá sì lè yí padà kóun kọ̀ tiẹ̀ rí tírètì ìwà ọmọlúwàbí díẹ̀ nínú ẹ̀ òun á mú un lọlé ó ṣàṣe alábàápàdé ọ̀dọ́mọbìnrin kan ní nàìjíríà wọn jọ ń hmm. fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí Facebook hmm. lórí fóònù ṣáá ó dẹ̀ ti fall in love pẹ̀lú ẹ̀ pé hmm. ah jẹ̀mbá ẹ̀ lọ́lé mọ́mí mi retí ọmọ ẹ̀ parí mi ò bébí. ṣùgbọ́n kò sọ fún pé òun fẹ́ fẹ́ ṣùgbọ́n ó ti mọ̀ nínú ọkàn ẹ̀ pé ah, ọmọ yìí ó ṣẹpẹ́ ju àwọn kan lọ hmm. ni bọ̀bọ̀ bá takìjí hmm. ló gbéra wá sí Nàìjíríà láti wá pàdé olólùfẹ́ ẹ̀ ní náà ti mọ̀ pé àwọn ah, ti mọ̀ kíní kan kan kan so ńgbà tó dẹ̀ dé nàìjíríà tóun àti bèbí ríra wọn jọ mm. sọ̀rọ̀ wọn dẹ̀ ṣe kí ló tún kù akọ àtabo mm. eré kí ni ajá ń bá ẹkùn ṣe ó dẹ̀ babe já já jáde ká lọ gbádùn ara wa o ká lọ ṣeré afẹ́ ká ah! ṣeré lọ ni ọmọbìnrin bá ní èlò ni owó òun lọ́wọ́ ọ̀dọ́mọkùnrin yìí lójú ọ̀dọ́mọkùnrin yìí bá là fẹ́ẹ́ pé ẹ́ lápá bá jábọ́ èló lowó ẹ̀kẹ́ àṣẹ olóhùn èmi nìyí àṣẹ olóhùn ah, bẹ́ẹ̀ ṣe ń ṣe rèé ló lowó ẹ bá sọ fún pé ah n ò mọ̀ pé bó ṣe jẹ́ rèé bó ṣe jẹ́ mo fẹ́ mú ẹ lọ lé ni o hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó ń dùn bọ̀bọ́ yẹn lọ́kàn gidi gan torí ó ti nífẹ̀ẹ́ ọ̀dọ́mọbìnrin ó ti nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí wà ní kí ni kò ń ṣe. ó wá ń béèrè lọ́wọ́ gbogbo àgbálá ayé gbogbo wa hmm. pátápátá tẹ̀ ń gbọ́ wá báyìí ìpè ṣé irú ọmọbìnrin yìí tóun sọ pé jẹ́ ká kàn jáde lọ kí n ti hmm. ẹ̀ gbé ẹ ṣeré ìyẹn ti rò pé bóyá ó fẹ́ lọ gbóhùn sùn hmm. ó kàn bóyá ó dẹ̀ kàn fẹ́ gbé ṣeré lọ kọ́kàn ṣeré kan ní nice time. bóyá from there gan-an ó mú lọ bá mọ́mì ilé àti dáàdì. mọ́mì ẹ̀ nílé ni ọmọbìnrin bá dẹ̀ sọ pé two fifty thousand ni o. ó dẹ̀ kúkú ṣẹ̀ṣẹ̀ dé ni ó máa gbé dọ́là dé. ó mọ̀ pé ó ṣe nǹkan tó ara nǹkan tí a máa sáré jẹ́ tó máa jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ara nǹkan tá a máa wò nìyẹn o hmm. ó wò pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti lóyìnbó owó máa pọ̀ lọ́wọ́ ẹ̀ ló bá ní kí eh, èló ló máa fún òun òye báyìí lòun máa gbà ọwọ́ bọ̀bọ̀ bá jábọ̀ pé hmm. olóṣó leléyìí hmm. ọmọ tí a fẹ́ mú lọlé hmm. nítorí pé ó ti nífẹ̀ẹ́ ó wá ní kóun tún béèrè lọ́wọ́ yín pé ṣé kóun sì máa béèrè àníyàn lọ àbí kóun tètè ya sọ pé kóun fẹsẹ̀ fẹ́ bye bye tó rádaràda bye bye tó rán danrandan <laughs> bye bye tó jágbajàgba <laughs> bye bye tó játijàti in the name of Jesus mi ò gbọ́dọ̀ kó sọ̀fìn bẹ́ẹ̀ ni <laughs> ọ̀fìn lélẹ́yìí o a ò mọ̀ ní já sọ̀fìn. Ah, ah a ò ní já sọ́fìn ayé <laughs> ẹ̀kọ́ leléyìí fún àwọn ọ̀dọ́mọbìnrin tó wà ń tà ń hmm. sìn torí lórí social media gan sìn hmm. lẹ́nu ìjọ́ mẹ́ta wa máa rí relationship pẹ̀lú ọkùnrin tí ò bá ti hmm. lówó nínú gbàgbé ẹ̀ ṣe gbá kan ṣàwo kan gbogbo ẹ̀ náà kọ́ la máa fi owó bẹ̀rẹ̀ owó kan pání tòótọ́ ṣùgbọ́n gbogbo gbogbo ọkùnrin tó bá sáré dẹnu kọ yín kọ́ ló fẹ́ gbé yín lọ ṣe olóńṣó. bẹ́ẹ̀ ni. gbogbo ọkùnrin ṣìkù wáyàwó ẹ má máa rò pé gbogbo ọkùnrin tó bá ti wá bá yín báyìí ó fẹ́ bá yín lájọṣepọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó sanwó yín eh, kó máa lọ ẹ tiẹ̀ farabalẹ̀ náà. ṣó wà tẹ̀ tún bíi tí worst wà ṣé kí sáré sọ bíi tí worst wà fún ìtura hmm. àsìkò wa ti sáré ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣolóṣogun hmm. tí wọ́n wọ̀n pé ẹni ní nǹkan gidi tó fẹ́ bá mi ṣe wọ́n á sì máa demand this demand that bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni demand this demand that. lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ pé ọkùnrin kọ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ mo ti rí ọmọkùnrin tó torí pé eh, Eh, girlfriend tó fẹ́ fẹ́ eh, tó bá ti sọ pé mo fẹ́ gbẹ e jáde àwọn ibi tó máa ma nawọ́ sí pé mo fẹ́ lọ. Hmm, ó ga jù. kinní kan escort ló máa gbé mi lọ kinní kan kinní kan ló máa gbé mi lọ. bẹ́ẹ̀ ni pé ọkùnrin fẹ́ gbé ẹ jáde wàá ti eh, máa accumulate bills àwọn kan tiẹ̀ sọ táwọn bá fẹ́ jáde àkọ́kọ́ first out ni o hmm. ó máa sanwó make up ó máa sanwó uber ó mhm. máa sanwó aṣọ ó máa sanwó oorun kí ló dé ṣé ò ní gbogbo yẹn tẹ ó ráyè ṣe kọ́mọkùnrin yẹn tó kọjú sí ẹ tó dẹ̀ jẹ́ pé torí ẹ̀ lọ́mọkùnrin yẹn ṣe sọ pé wo. eléyìí á rán mi padà lọ sóko <laughs> tó dẹ̀ jẹ́ pé ọmọ tó ìfẹ́ tọ́jú ìyá àtàwọn ẹ̀gbọ́n ẹ̀. títí dọ̀la <laughs> hmm. ọmọbìnrin tá à ń sọ yẹn ó sọ kọnù. ó máa rí bẹ́ẹ̀. ó sọ kọnù torí pé kò tí ì rí mú kò hmm. tí ì rí míì mú lẹ́yìn ìgbà tí bọ̀bọ́ yẹn ti dágbére nítorí ẹ fẹ́ belong tí ò nítumọ̀ ẹ ọ ìkan náà ló ń jájó ẹnìkan lọ́wọ́ yìí báyìí nísìn torí pé ìgbà tó ń gan tó wá néèmù price ẹ̀ tán hmm. tó wá rí i pé eléyìí ò wá fẹ́ fòun ṣe ṣeréṣeré ó fẹ́ wá gbé nǹkan ni price tó pọ̀ jù lọ ọwọ́ ẹ̀ wá jábọ́ òun náà ń sunkún káàkiri ń sìn òun náà kọ́ máa bá òun bẹ̀bẹ̀ ṣùgbọ́n kò tiẹ̀ sí kan tó kàn wá pẹ̀lú tẹ̀ èyí tó kàn wá ni tọ̀dọ́mọkùnrin tó fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa tó ní kí ni kí n ṣe ẹ bá wa gbà nímọ̀ràn gẹ́ bó bá jẹ́ àbúrò tiyín ni ṣé ẹ máa sọ pé kó go on sàn hmm. èmi ò ṣèmi máa sọ bẹ́ẹ̀ ṣá. àmì ah, tí má jẹ́ adájọ́ yẹn mi ò jẹ́ ká fi sọ́wọ́ àwọn aráalé. ó dáa ó dáa àsìkò wa ti sáré èkejì mi jẹ́ ká máa fele ìdágbére. a fele ìdágbére lọ́jọ́ tòní bá a ṣe ń dágbére a ò ní dágbére síkú lọ́wọ́ a ní dágbére sárùn lọ́wọ́ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa lórí gbogbo àwọn ẹ̀rọ alátagbà wa lórí youtube Kaftan television yorùbá facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè ti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí iléeṣẹ́ wa sẹ́yìn náà bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléeṣẹ́ Kaftan television yorùbá lọ́gán tabari àtẹ̀jíṣẹ́ yín la máa fèsì fún yín láṣẹ ọlọ́run fún ìpolówó ìkéde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yín fẹ́ bá Ayọ̀ngbénu sọ̀rọ̀ ẹ darapọ̀ mọ́ mi lórí tiktok lórí instagram at ayọ̀ngbénu underscore alaga, bẹ́ẹ̀ bá sì pàdé mi lóde àríyá tẹ̀ pè mí láyọ̀ngbénu màá dá yín lóhùn dédé ara mi náà ló ṣe káfíìrì àtayọ̀ pàdé lówùúrọ̀ la lápá ọ̀dọ̀ tèmi nígbà tí èjì mi máa bá wa kásẹ̀ ètò náà lẹ́ni pẹ̀rẹ̀wò. ó ṣeun ìkejì mi ẹ ń ṣeun ó kó pọpọ ṣinṣin ọdún èmi nìyẹn ee ojú wa kúkú máa ra dán láṣẹ Ọlọ́run <laughs> ọba gẹ̀gẹ́gẹ̀gẹ́ ee ah. kí n máa fi ṣe ìpolówó ọjà tá a fi rán mi ṣùgbọ́n mm. gbogbo yín tẹ̀ wá nílé ẹ má tí ì gbàgbé láti fi. Mm nǹkan ọdún ọjọ́ ìbí èkejì ah, ah, mi ó ṣe ọlọ́run tó bójú mi jẹ́ ó ṣe ọ̀rẹ́ mi ah, ijó ìgan pọ̀. kí ló ń ṣẹlẹ̀ ó ti mọ̀ pé lẹ́yìn ètò báyìí lẹ́yìn ètò lẹ́ni. buffet là ń lọ straight àwọn olólùfẹ́ wa náà ló máa sọ wẹ̀. a ti fẹ́ lórí ètò lẹ́ni náà nìyẹn gbogbo atótónu tá a ti ń ṣe látàárọ̀ àmọ́ pé tirẹ̀ ẹyọkàn tàbí méjì mú dání ń bẹ̀ Ọlá Ọ̀nàbànjọ ni mò ń jẹ́ aya olúwa ṣeun ńlá fún mi tí bá fẹ́ pàdé èmi náà ìpàdé mi lórí gbogbo social media mi pátápátá at Ọ̀nàbànjọ Ọláwálé náà ni ẹ lọ fọ́lò wa lórí TikTok ẹ fọ́lò wa lórí Facebook page ẹ fọ́lò wa lórí YouTube tó bá jórí Kaftan television Yorùbá náà ni ẹ ti fẹ́ máa wo gbogbo àwọn ètò wa yìí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ẹ wá fọ́lò wa Kaftan TV Yorùbá náà ni ẹ tẹ́ sórí gbogbo ẹ̀rọ ayélujára yín pátápátá mo ní bá a ti sọ pé ìràtayọ̀ náà látọ̀ pàdé ní òwúrọ̀ ọ̀la ẹ̀yin náà kẹ́ kí inú ilé yín kó máa dùn kó máa lárinrin èkejì mi jájọ máa jẹ́wọ́ pé. bye bye. ètò ìjíròrò òwúrọ̀ ló ètò yìí ló ń bá mi lè kí yín káàbọ̀ kí n máa fi ìlúfẹ́ kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀